Mm. Well, this is uh, today's uh, uh, good day to you, everyone, both home and abroad, wherever you are, depending on the time of the day. This is lesson seven of Yoruba tutorial to learn how to speak, read, and write Yoruba language. The last uh, lesson was lesson six. We are going to learn lesson seven today but let's just go back a little bit for revision ẹ kú dédé ìwòye o gbogbo nílé lóko àtìlẹ́yìn odi ẹ̀kọ́ ka ẹ̀kọ́ keje la fẹ́ bọ́ sí sìn ẹ jẹ́ ká ka ẹ̀kọ́ kẹfà àti karùnún àti kẹfà ta kà tẹ́lẹ̀ ká lè ká lè rántí àwọn nǹkan tá ti ṣe tẹ́lẹ̀ ẹ máa bá mi ká lọ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ èyí tá ṣe tẹ́lẹ̀ ni ibi tá a ti mú vowel mọ́ consonant òun là ń kà so ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bá be bẹ bí bo bọ bù dá de dẹ di do dọ du fa fe fẹ fi fo fọ fù ga ge gẹ gi go gọ gù gba gbe gbẹ gbi gbogbo gbù. Gba, gbe, gbe, gbi, gbo, gbo, ha he he hi ho ho hu ja je je ji jo jo ju ka ke ke ki ko ko ku la le le li lo lo lu. ẹ dákun mo fẹ́ gbé padà sí ibi tí màá nísìnyí àwa gbé sí. Si... ma me me mi mo mo mu na ne ne ni no no nu pa pe pe pi po po pu ra re re ri ro ro ru sa se se si so so su ṣa ṣe ṣe ṣi ṣo ṣo ṣu tatetetitototu wawewewiwowowu yayeyeyiyoyoyu gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé ehm, àwọn vowels yẹn méje ni òun la fi kún àwọn consonant tó jẹ́ méjìdínlógún láti lè máa tá a bá pè pọ̀ tá a bá ń pè pọ̀ bẹ́ẹ̀ yẹn a lè fi máa gbọ́ ohùn ara wa bá ṣe ti ṣe ń ṣe as you know that uh, the vowels are seven and the consonants are eighteen in Yoruba uh, alphabet that we call abd in English they call alphabet alphabet abc but Yoruba is abd so when we merge the vowels with the consonant you'll be able to at least try to pronounce a syllable you listen to yourself how you can be improving but right now we are going to lesson 7 we go to lesson 7 lesson 7 um this is lesson 7 so lesson 7 too is about pronunciation so you you will see that this is ba ba bi bu mba mbe mbo mba this is these are words that they just that are written in random if you can be able to just pronounce any uh, uh, pronounce them at random that means you are improving in what you are learning àwọn ọ̀rọ̀ yìí wọ́n kọ wọ́n wọ́n ṣàkọ́kọ́ wọ́n ṣá bá ṣe máa máa kébi béèyàn ṣe lè máa kọ ọ̀rọ̀ téèyàn dẹ̀ tún máa máa dá ọ̀rọ̀ sí méjì àbí jù bẹ́ẹ̀ lọ àmọ́ téèyàn bá ń lè pé wọ́n bọ́ ṣe kọ wọ́n yìí ó lè jájòjì fúnyàn ó máa máa jẹ́ kí èèyàn máa máa nílọsíwájú béèyàn ṣe máa máa ṣe nínú ẹ̀ ni. These words like is like when you are elongating pronunciation but in future you will still know why it is like this or the sound is how it is going to to be so ẹ jẹ́ ká let's uh, come with me ẹ jẹ́ ká máa lọ pẹ̀lú ẹ̀ o so nísìn àpẹẹrẹ bí a nì ba bí i bin bí u nì bun ní bí a ń ba ní bí ẹ ń bẹ ní bí o ń bo níbi àní ń bá ń di àní dan di ìní dín di ùní dùn dùn ní di à ń da ní di ẹ ń dẹ ní di ò ń dò ní A àní ń dan fi anì fa fi inì fin fi unì fun ni ni fi a ń fa ni fi e ń fe ni fi o ń fo ni fi anì ń fa hi anì ha hi inì hin ihi uni hụ n'ihi ha nha n'ihi e nhe n'ihi ho o nho n'ihi ani nha ri ani ran ri ini rin ri uni run ri ní rí à ń ra ní rí ẹ̀ ń rẹ ní rí ò ń ro ní rí àní ń ran sí àní san sí ìní sin sí ùní sun ní sí à ń sa ní sí ẹ̀ ń sẹ ní sí ò nso n'isi ani nsan shi ani shan shi ini shin shi uni shun ní ṣí à ń ni ní ṣí è ń ṣe ní ṣí ò ń ṣo ní ṣí à nì ń ṣan. ẹ ti gbọ́ bí a ṣe ń pe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ká tún kà lẹ́ẹ̀kan sí o kó tó di pé a parí ètò bí bí a nì bá bí i nì bin bí u nì bun ní bí a ń ba ní bí ẹ ń bẹ ní bí o ń bo ní bí a nì ń ba tí ẹ bá dẹ̀ fẹ́ a lè kà wá sílẹ̀ báyìí ká máa ka kọ̀ọ̀kan bí a nì ban dí a nì dan fi a nì fan hí a nì han rí a nì ran sí a nì san ṣí a nì ṣan bí i nì bin dí i nì dín fi dín fi i nì fín hí i nì hín hín hín rí inì rín sí inì sín ṣí inì ṣín bí unì bun dí unì bun dún fí unì fún ṣí unì hun rí unì run sí unì ṣún sun ṣí unì ṣún. bi a mba di a nda fi a mfa hi a nha ri a nra si a nsa n'ishi a nsha n'ibi e mbe n'idi e nde fi e mfe hi e nhe ẹ̀ e nre n'isi e nse n'isi n'ishi e nshe ẹ̀ ọ̀hún ṣe tí ó bá jẹ́ pé ẹ̀ ń ṣe ní sí ẹ̀ ń ṣe torí àwọn ọmọ tó wà nídìí méjèèjì kò hàn síta the dot under the two the the last two um, letters. They are not showing. That was why uh, it, it looks like Unse or Unshe. But, uh, uh, but it is Ni, She, E, Unshe. Nǹkan tó ni Ni, She, E. Àwọn ọmọ tó wà nídìí ṣí àti ẹ̀ e yẹn ni kò hàn dá ní ṣí ẹ̀ ń ṣe ní bo ń bo ní un un do ní fíhò ń fò ní híhò ń ho, tàbí ń ho ni rí o ń ro ni si o ń so ni ṣí o ń ṣo ni bi a ni ń ba ni di a ni ń dan, bíi pé ká dán rí when you cut when you, when you cut your you, all your hair ndon mm, hmm. or when you are scraping all the hair ndon mm, mm, that means scraping everything out ní ani àní ń fan ń fọn bí erin bá when when the elephant is uh, uh, uh, crying with the trumpet ń fọn erin ń fọn ni fi ani nfon ni hi ani nhan when someone is whistling whistling seriously nhan tí èèyàn bá ń han tó ń han pẹ̀lú agbárí gan Ni ri ani nran nran It's like the, the person is sewing nran sewing something nran Ni si ani nsan ń san whether something is healing like healing or is improving ń san ní sí a ní ń san ní ṣí a ń san when when someone is trying to cut off the grass something like that ń san with with the cutlass ń san àwọn ọ̀rọ̀ tó wà ní tó wà níbí báyìí bíi continuous tense is like a continuous tense in a in a, in a verb that is what they are but by the time you, you move on you will be able to understand and it's, it's is like cutting up grass, unrun, sewing something, unhun, whistling, unfun, unfun, like making um or something is reducing or whether like elephant is crying at the top of his uh, voice with the with, with his uh, trunk undone that means like uh, trying to scrape here or something like that to make everything clear away then ngbon ngbon i can't remember the, the uh, this thing now but we get there so bobo eje jẹ́ kó yé yín gbogbo bí a ṣe ń a ṣe ṣe ti fi ọkàn sí tẹ́ ń bá lọ á túbọ̀ máa yé yín sí dáadáa ẹ ṣé o àtúpàdé lórí ètò